bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde àkèyàmà náà ní ìtẹ̀síwájú lórí ibi tí a dúró sí ní ìjẹjọ́ a láti bí ọ̀sẹ̀ bíi mélòó sẹ́yìn ọ̀rọ̀ ṣíríkù ọ̀rọ̀ ẹbọ ṣíṣe làáfàá bá wa sọ nínú tírà àwọn Minhajul Mu'min nítorí bí ẹbọ ṣe nídìí kéèyàn ṣọ́ra fún tó ó jẹ́ káàfà ò farabalẹ̀ láti yanjú ẹ̀ nínú tírà yìí wọ́n ti kọ́ sàlàyé fún wa pé nípìnlẹ̀ ẹbọ pín sí mẹ́ta ẹbọ tó tóbi ẹbọ tá a tún lè sọ pé kò tóbi tó táwọn òkú bọ́yẹ́bọ tó kéré àti ẹbọ tó pamọ́ èyàn ṣíríkún kọfíjì bàbá wa ń ṣàlàyé pé ẹbọ tó tóbi oríṣiríṣi ọ̀nà làwọn àáfàá máa ń gbà pin wọ́n lẹ́bọ yìí nígbà míì ó lè pín sọ́nà mẹ́rin wọ́n dẹ̀ mú ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin wọ́n ṣàlàyé ẹ̀ àti ṣàlàyé ilé ìkọjá àtúnní padà síbẹ̀ bàbá ní wípé ẹbọ yìí tún rèé ó tún lè pín sí ọ̀nà mẹ́fà wọ́n sì mú ọ̀nà mẹ́fẹ̀ẹ̀fà náà wá tí a tún ṣe àlàyé ẹ̀ ṣùgbọ́n ní àlàyé wọn láti rí pé ó ń ṣe kí ni ó ń kó sínú ara wọn bákan náà lẹ́yìn eléyìí bàbá tó wá ń líìsì ẹ lọ wọ́n tó wá ń líìsì ẹ lọ wọ́n tó wá ń líìsì ẹ lọ pé àwọn nǹkan míì tó ń bẹ tá a lè mọ́ kà pẹ́pẹ́ bọ ni tó sì jà sí pé kí ni o ìran kan nù rìn ẹbọ òun ni ibi ṣírkùlà grod wàhúwà làámàl lè rẹ́ìrìlà ibẹ̀ la dúró sí níjẹjọ ibẹ̀ ládẹ̀ tí wọ́n tẹ̀síwájú bíbìn láì tààlà bó ti ẹ̀jà sípa afẹnubá ṣírkù tọ́ à díẹ̀ ṣùgbọ́n àṣàlàyé ẹ̀lẹ́kùnrẹ́rẹ́ àwà máa mú níkọ̀ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ ẹbọ tí wọ́n tún líìsì kalẹ̀ síbí si òun ni ẹbọ nínú al-agrod agrod òun ni àwọn èròǹgbà gorod èròǹgbà téèyàn ń torí ẹ̀ ṣe nǹkan èèyàn á máa ṣẹbọ nú ẹ̀ bàbá ní kí wàá nírú ẹbọ tó lè wọrú eléyìí wàá wà láàmọ́lù lè gẹ́rì la nígbà téèyàn bá ń ṣe nǹkan fún tó yàtọ̀ sọ́lọ́run èèyàn ń ṣe nǹkan kò ṣe nítorí tọ́lọ́run ṣíríkù ọ̀wọ̀ wọn àádìpá àti sọ nípìnlẹ̀ pé ká mú nǹkan míì pẹ̀lú ọlọ́run náà nìjẹ́ ṣíríkù lápẹẹrẹ mò ń ṣe wáàsí mi ṣe ń mo ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run tí n bá ti mọ̀ pé ìní ń ṣe wáàsí nítorí kí n dákẹ́ mo ka Quran mo wá ń kà káwọn lè mọ̀ ni ohun mi mo ti pẹ̀lú ọlọ́run torí pọ́lọ̀ nìkan la máa kàkí ní fún o alukuran bákan náà èèyàn lè ṣe anafakot ká náwó nínú nǹkan tábùbákìrì Siddiq tó ṣe tó fi rí ìyọ́nú Ọlọ́run èèyàn lè náwó kọ́nà fẹ́ kọ́ mọ́sálásí kan o èmi ustaasu ní kan ọ̀yá mo fi owó ten million lẹ̀ tẹkidira káwọn èèyàn lè bá a kí ni o kán lè bá sọ kí mo máa náwó sẹ́sìn kán lè gbó ọkọ̀ mi jáde nínú ìwé kíni ìwé ìròyìn ọwọ́ pé mo náwó àníyàn míì tó yàtọ̀ sí tọ́lọ́n àlàámọ́lú lè rèrìlà sẹ́ẹ̀rí ẹbọ ilé yìí ó ní ṣe pẹ̀lú àwọn acts of worship àwọn iṣẹ́ ìjọsìn sẹ́ẹ̀rí tá àbádẹ́ sọ́ra irú ẹbọ yìí kò jìnà sáwà tá a jẹ́ mùsùlùmí nínú ẹ̀ àwa máa ń yíyàn náà a nídìí ká sọ ṣe anábì sallallahu alaihi wasallam ó ti jẹ́ kó yíwa pé tẹ́ ẹ bá ti rí àwọn madahil àwọn tí máa ń yín èèyàn tí wọ́n máa praise èèyàn pé ah ẹ̀yin ẹni ọlọ́run ẹ̀yin gbìyànjú gan ẹ̀yin ṣéwùn ẹ̀yin wòlíì nu ẹ̀yin ẹlẹ́yàású náà nu ẹ̀yà ah, ẹ̀yin lẹ́kọ̀ọ́ àlùjẹ́ náà ànábì ní ẹ̀dá yìí pẹ̀sù lóyìn bẹ́ẹ̀ ẹ̀dá ẹ̀dá sí wọn lẹ́nu ẹ̀fọ́n yé pẹ̀lú wọn torí pé ní tẹ̀yìn èèyàn ní gbogbo wa ẹ̀ ṣe màláíkà òun náà bẹ̀rẹ̀ sí pé ah, mi náà pàtàkì nígbà sẹ́ni ọlọ́run ti ẹ̀mí mi àgọ́rọ́ọ̀dù mi náà máa ṣe kí ni o yọmọ ọ̀nà ẹ̀mí tiẹ̀ náà in tó ń ṣe nítorí tọ́lọ́run tẹ́lẹ̀ yá àfẹ́ ma ṣe ká tó lè ṣe kí ni o kan lè máa yìn sí i a gbọ́dọ̀ ṣọ́ra àfáà ni wàhùn náà kà ní wá ń kúrọ́ lamtub karhuna min a lẹ́yìn mẹ́fà tá a ti sọ ohun ṣíríkù listiklal ṣíríkù tẹ̀bùrìd ṣíríkù tẹ̀kríd ṣíríkù ṣírìkùlà asbab àti ṣírìkùlà grub bàbá wa ní àwọn ọ̀ràn ẹbọ míì tó ń bẹ ibi tá àti wá gbé lónìí nìyẹn tọ́já sí wípé kò sí nínú mẹ́rin mẹ́fà ọ̀hún ṣùgbọ́n tá a bá dáadáa náà ó ti sápẹ́ ó ti sápamọ́ sábẹ́ ìkánú àwọn tá sọ yìí bàbá ní aláwọ̀kọ́ ni ṣíríkù tọ́ à wàlẹ̀ àtìbà miflu ṣíríkìlì yẹ̀wúdí wà náà sọ̀rọ̀ sẹ́ráàrin ìkásọ̀ṣe ẹbọ nínú mímọ tẹ̀lé èèyàn àti ẹbọ tí àwọn àtìbá àwọn followers àwọn tí máa ń tẹ̀ láwọn èèyàn tí wọ́n lè dá sẹ́ẹ̀rì kìíní yẹn pín sọ́nà méjì gbogbo ẹni tó bá ti ń fura táwọn kan fẹ́ máa tẹ̀ lóhùn kọ́yà jẹ́ kó yí wọn pé ọlọ́run àtànàbì ni ẹ máa ṣe kí ni o ni ẹ máa tẹ̀lé <clears throat> ṣe rí nǹkan tó ń ṣe àwọn èèyàn lónìí wàláhì àwa fojú rí wàlàkọ́dẹ̀rọ̀ àìtúnà so ráwọn nǹkan míì ń bẹ kódè yẹn lè jẹ́ àfáà súnà tóun náà ò ní mọ̀ wípé àwọn èèyàn ti fẹ́ sòun dànà bí táwọn èèyàn bá gbọ́ tààfáà kan bá sọ wípé nǹkan báyìí ó súnà ni ò tó sì fún aládìí tó bá takò tí ustaasu wọn àbí wọn àbí mọ̀rọ́bí wọn àbí ìmáàmù wọn àbẹ́nìkan tí wọ́n kàkún pé làwọn lè máa tẹ̀lọ́rọ̀ rẹ̀ tọ́ bá takù kódà pé èyàn fún aládìsí wá mílẹ̀ wọn ní tẹ̀lé tábà bá ní pé ah, n tẹ́ni yẹn sọ correct àdìsí yẹn bó ṣe ló yẹn correct wọ́n wà ẹsẹ̀ ṣe tó bá ní wọ́n pé sẹ́rí nǹkan báyìí o haram ni o wọ́n ò ní kí ni tù sáàsù alálàálì ni tó bá ní àńjọ tí mo sọ bẹ́ẹ̀ mi tí ìrádìí fi yẹn ni haram ni lóòótọ́ one ọ̀dà àti bàbá yìí kèé ṣe mọ́ gbà ń torí tọ́lọ́ torí pàfà àwọn ṣe kí ni o ó sọ bẹ́ẹ̀ téèyàn ọba sọ́ra irú ẹ̀ ló ṣe ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tí wọ́n fẹ́ ṣẹ̀sìn tán fẹ́ ṣe súnà tán lọ bọ́ sọ́wọ́ àwọn onífẹ̀ẹ́ inú tó já sí pé tọ́ba tilẹ̀ ájú lórí àbá àkíní kan mẹ́ẹ̀ tó sọ mẹ́ẹ̀ wo bó ṣe tú àríyẹn bídíà ló pe àríyẹn àwọn èèyàn ló ṣe kí ni wọ́n gbà ń tọ́sọ gbọ́ láì ní ìwò wípé ta ló ti tú ẹ̀rí ń bẹ́ẹ̀ nínú àwọn tó ti ṣáájú nínú àwọn ẹni rẹ̀ ṣíríkù tọ́ra òun ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ leadership and followership ọ̀rọ̀ à ń darí àtọ̀rọ̀ à ń tẹ̀lé èèyàn ìwọ táwọn èèyàn ń tẹ̀lé tíwọ náà bá ti lè gbéra rẹ sípò pé ń tọ́ ọba sọ lábẹ́gé táwọn tí ń tẹ̀lé ọ náà tán fi rí sí pé ń tọ́ ọba sọ lábẹ́gé ẹ̀dáràn wájú ọlọ́run anábì Ìsá alayhi salatu wa salam àwọn Christians Ìsá ọ̀sọ́ fún wa pé ẹ̀sọ́ mi dọ́lọ́ àbọ́mọ ọlọ́run yóò jẹ́ kọ́ta kò wọ́n lọ́rùn wọ́n sì regret ẹ̀ à ń tàkúrítà lè nọ́ọ̀sì ìtẹ́kìdú ní wà úmíyà ìlà àìní nìdú Se ṣé wọ́n lo ní kámú wa àtìyá rẹ lọ́lọ́run meji, lẹ́yìn ọlọ́run Se wọ́n lo sọ bẹ́ẹ̀ ṣé wọ́n lo ní kámú wa àtìyá rẹ lọ́lọ́run anábì isa ó fèsì pé wọ́n ọlọ́run ọba nkúntukúntù fàkọ́dé alimta táàlámù máa fi nafsi wà láàlámù máa fi nafsi kà ìwọ ọlọ́run ọmọ tí ń bẹ lẹ́mìí èmi èmi ọmọ tí ń bẹ lẹ́mìí rẹ̀ ọmọ pé n tó sọ bẹ́ẹ̀ o àwọn kiri yóò regret torí pàdàbí isa ò ní ká ṣe kí ni o ká mọ̀ òun ní nǹkan ní lẹ́yìn ọlọ́run irú ẹ̀ ló máa ń sàwọn oníṣẹ́ ṣéwú náà tí ṣéwù bá sọ fún wa pé nǹkan báyìí ẹ máa ṣe lọ wọ́n ṣe lọ tó bá ní nǹkan báyẹn má ṣe wọn ní ṣe tí ṣe wọn ní ẹ lọ pa lágbájá ó bú àwa wòlíì wọn lọ pa nù wọn ní béèrè kí ló fà tẹ̀lé ní ẹbí tó fi ní ẹ lọ pa tó bá ní wípé ìwọ sọ ẹ̀ ń mọ̀tọ̀ àwọn kan jò ní àwọn jàǹfààrí àtàwọn kan náà àwọn tó tún jẹ́ bùtúnù sùfíà àtàwọn kan náà àwọn tó tún súnmọ́ wọn tó o bá fẹ́ yàwó séwù ní ọkọ̀ wíyàwó rẹ̀ láta òun ní ọkọ̀ bọ́ fàlùbárí kàsára ìyàwó rẹ̀ ní ọkọ̀ báyàwó rẹ̀ lásìpọ̀ no ẹ máa rò pé bóòlù ní ṣe kú tó bẹ́ẹ̀ wọ́n ti kó ọpọlọ yẹn sínú kíni o dustbin ibi tán bá darí ẹ̀ lọ ni gbogbo olórí tó bá ti sọ̀rọ̀ ẹ̀dẹ́ tó jẹ́ pé kán máa tẹ̀ lóhun táwọn ọmọlẹ́yìn náà ń tẹ̀lé tóun náà rí sí wípé àwa náà ni ẹ máa tẹ̀lé tá a bá sọ lábẹ́gẹ́ yóò sọ wọn dẹ̀lẹ́bọ òun náà padà di tọ̀ gúùtì yóò padà di gbogbo nǹkan tán sìn lẹ́yìn ọlọ́run lọ́rọ́ bíi àbídá àlè tóun náà sì yọnu sí i ṣé ẹ wá rí ṣíríkù tọ́ àì ibi tó burú dé ẹni tá à ń tẹ̀lé tó bá tún kú tán á tún máa tẹ̀lé ẹ wojọ́ tí àwọn kan nú àwọn ṣé àwọn oníṣúfì ti kú àwọn èèyàn tó ń kúrò nàìjíríà lọ káwọ́ládùn kan lọ sí mọ́lúdì mi àwọn èèyàn ó tún fẹ́ ṣe nǹkan kan pàtàkì pé ẹ lọ pọ ọmọ ṣéwù kan wá láti káwọ́lá tọ́ba tó wá dé tọ́ba ẹsẹ̀ wá sí tó ní pé hàn kíní kan kíní kan karama kíní kan mojiza kíní kan alimọ irú ìsọkúsọ tó tún sọ yẹn náà làwọn yóò ṣe kíni ni wọn ò tún máa kóòtù pé nígbà tó ọmọ ṣé òkíní kan wá láti kaula tó wá láti Sudan tó wá láti Mali tó wá láti ìlú báyìí irú nǹkan báyìí lọ sọ pé alijamiu bẹ́ẹ̀ náà làkíkà wà ṣẹ̀ríà pé òun mọ̀ nípa ṣẹ̀ríà ó tún mọ̀ nípa àkíkà pé ṣẹ̀ríà nìkan ni wọ́n mọ̀ ìwọ ọmọ kéléjà kíkà ìmọ̀ èṣù wọn tí wọ́n kà kún pé ọmọ ìmọ̀ pàápàá ọmọ bá tì ní ìmọ̀ kọ̀rọ̀ jama àwa náà gbọ́dọ̀ sọ ṣe ṣe rírú ẹ̀ làwọn yẹ̀wúdí àti nàṣàrà ṣe àwọn àfa àwọn ìtàkọ̀bú rìbùbánà òun wọ́n mú àwọn àfa àpáàdì wọn ní àrùbá bámídúnìlà wọ́n mú wọn ní ẹlòmíì tí ọmọ ṣòfin fún wọn tí ọmọ fún wọn lánàá lẹ́yìn ọlọ́run irú tó ṣe nìyẹn a gbọ́dọ̀ ṣọ́ra tá a bá ṣọ́ra mùsùlùmí náà kò sínú kíni o irú ẹbọ yẹn àáfàá ní ṣíríkù stihlal ṣíríkù istihlali lil muharramat ṣe rí ọ̀rọ̀ ṣíríkù tọ́ àwàlà àtìbá ó lè lídìí síbi tá a dé yìí ẹbọ nínú kẹ́nìkan máa ṣe ń tọ́lọ̀ ń ṣe lára àmúlẹ́tọ̀ káwa náà sì máa tẹ̀lé ó dẹbọ máa lọ́wọ́ لأن anna hakọ̀ taharim لله وحده. lillahi wahda ká sọ pé nǹkan kan àràmù ni àbí nǹkan kan àlàálì ìwọ ọlọ́run ni jẹ́mọ̀sẹ̀ rí agbọ́dọ̀ ṣàkíyèsí àárín nínú tá a gbọ́dọ̀ mọ sọ́ra fójú láyé òun ni ká sáré la ẹnu pàgà ká ní nǹkan kan àlàálì àbí ká lanu pàgà ká ní nǹkan kan àràmù agbọ́dọ̀ sọ̀ṣe ló fi jẹ́ pé àwọn àáfàá olùsúná wàlùjàmá tán ní wárọ̀ tán lásàjẹ́ wọ́n máa ń sọ́ra kán sáré máa pe ntọ́lọ́hùn sí lálàálì lálàálì tàbí ntọ́lọ́hùn sí láràámù kan sí láràámù tán bá rí pé nǹkan kan rújú wọ́n wàá lu àwọn gbólóhùn míì pé nǹkan yẹn ó rújú fi ìṣubà àwọn fi ìmọ̀ yóò kọ̀rọ̀ àwọn wọ́n sábà bí wọ́n sì gbé bàárà ń wá tó fi jẹ́ pé wọ́n à ní sọ́ di àràmù fún torí wọn ọ̀rọ̀ lọ́wọ́ àtàwọn kò sí láràámù ìtọ́lọ ń bá ṣe lára mú wọn à ní ìpè lálàlí láìláì bí irú àfa eléṣù ọ̀nà àdúgbò wọn kan lọ́nà òkè bẹ́ẹ̀ tí ìfẹ́ dákọ tó sọ fáwọn àwọn àgùntàn Ísírẹ́lì tàn tẹ̀lé ẹ mọ́ dáhùn àfẹ́ akẹ́ni lóhun o kí ló burú ní kéèyàn fọtí sóògùn kí ló burú ń bẹ́ sí Jésù ọ̀sọ́mídọ́tì wáìnì àfáà ń kó ti Jésù ọ̀sọ́mídọ́tì wáìnì sóhun wà ń bẹ́ẹ̀ jọ náà tọ́bá wá ọ̀sọ́mídọ́tì wáìnì ṣẹ́ríwù máa ń kọ́bùlà náà àlùwà ṣẹ́ríwù lánàá àmúlá àwọn tó ṣáájú wa sófin tiwọn lòfin tiwa sófin wọn láàmú tẹ̀lé bó láàṣẹ tẹ̀lé ńgbà kùránì tí ó ti àwògbò òfin wọn dànù kùránì ní káwọ̀ mọ́ mutí oníjésù obìnrin ti wáìnì kí lọ́kàn wọn kọ ti wáìnì ìwọ́jọ́ mẹ́yìn jésù tí jésù bá ń bẹ láyé sóyé nìṣẹ́ ìlànà ànábì wa sallallahu alaihi wasallam ni ó tẹ̀lé ló jẹ́ nígbà tó bá padà wá tó bá wá kú ikú ètọ́lọ́ ní yọ̀wà fún gangan ìlànà súnà nàbí àsálà ní ọ́tẹ́lì kódà òun kí ó lè dì ìrún jọ náà yóò kírun lẹ́yìn ìkíni alìmọ̀dí alìmọ̀tàbọ̀ ìrún ànàbí àsálà ní wọ́n kì í sí ìrún jọ náà àlùwàlá àtàyé ànàbí ni ó dẹ̀ ṣe alimohim àáfàá ní ẹbọ nínú ìtọ́lọ̀ ń ṣe láràmù káwá sọ di àlàlì sẹ́rí àníyàn ó burú pọ̀ ọ̀kan nínú àwọn tí ń tẹ̀lé àwọn onífẹ̀ẹ́nú ó ní kan náà àwọn àfá àwọn ń bọ̀ wá sọlọ́n sọlọ́n dójú ẹ̀ tó ṣe kídímọ́ fún àfá dákọ̀ àfá yẹn ó wá kọ ìwé ó wá kọ lẹ́tà kékeré fún sórí wọ ibi tó o ifọ̀ alúmọ́ ṣíta máa ṣe tó bá wù lìmọ́ ṣíta sẹ́ni tó bá wù màtá ṣíta nígbà bá wù sóyè ní ìsìn kàyí fáàmù bọ́ ọba ṣe fẹ́ ara ń tọ́wọ́ agbọ́yé ń bẹ̀ ni pé òun lè fẹ́ yàwó kọjá mẹ́rin ọba fẹ́ kọjá yàwó mẹ́rin ọba àṣẹrí ọ̀bára kábẹ̀ àfọ òun ti sọ́dẹ̀tọ̀ fóun wọ́n ti ní kóun ó ṣe tọ́ bá wò ó nígbà tó bá wò ó bọ́ bá ṣe wò ó sẹ́ni tó bá wò ó òun lè fẹ́ kọjá yàwó mẹ́rin àáfàá rẹ̀ wá di ta ni ọlọ́run àtàlẹ́bí nǹkan tó jẹ́ àràmù ọ̀sọ́dà làálì pé kí ló burú mi kọ́ ṣe kí ni kọ́ fọ́ tí kí oògùn kọ́ fọ́ tí kí àgbo kí ló burú mi kọ́ fẹ́ kọjá àyàwó mẹ́rin kí ló burú mẹ́ kí ló burú mi kéèyàn níṣòro kọ́ lọ lé baba aláwo àwọn àfẹ́ iléṣù mọ̀ sọ bẹ́ẹ̀ ìmí ìgbọ́ sọ pé kinní kan làwọn fi wá ọmọ pé kẹfìrí làwọn fi wá ọmọ àwọn ó fìmọ̀ léwu ṣé ẹ rí gbogbo ẹni tó bẹ́ẹ̀ lè sọ di halal ìtọ́lọ̀ ń ṣe ní àràmù la ilaha illallah yóò jẹ ìyà lórí àràmù yẹn ẹni tó bá tún ṣe lẹ́yìn ẹni tó sọ fún ìlàkìyàmì sáà wọn ó sì máa fẹsẹ̀ ẹlẹ̀ fún ẹ wà wa Muhammad sallallahu alaihi wa sallam bá lọ ka tafsir Ibn Kathir nígbà tó ń sọ nípa ọ̀rọ̀ hábílà àti kọ́bílà ẹ rí i pé là ń ló pata ní o hábílà anabi sallallahu alaihi wasallam nínú hadith eléyìí tó lálàáfíà ó ní gbogbo ẹni tó bá ń pààyàn látàyè kọ́bílà yẹn tí ó fi dijọ́ ògbéǹde alkiyama wọ́n máa kọ ẹ̀ṣẹ̀ rẹ̀ fún kọ́bílà tó dóhùn lẹ́tọ́ kọ́ pààyàn láyé ẹnìkan ẹ̀ ìní ọ̀jẹ̀ bí ó ṣe sin ọmọ ẹ̀yẹ ká lọ fún lápẹ̀rẹ̀ bí se ṣe sínre o ṣùgbó ti pa ojú ẹ ti wálẹ̀ tẹ́nìkan ẹwà àwòye àwọn tí ń pààyàn láyé lónìí irú kọ́bílà ní ìsìn ọlọ́ọ̀lọ́mọ bíyà rẹ̀ ó sì tó nù náà kọ́lọ̀ọ́lá ilẹ̀ àti yín sẹ́rí wà lẹ́ọ̀ yẹ ká sọ́ra kálukú ọmọ wò kí ni lẹ́gẹ́sì tí mò ń fi ilẹ̀ ṣé ti bá kú ládá ní ọmọ wa bá mi àbẹ̀sẹ̀ jàmọ́ ẹ̀jẹ̀ Abubakar Siddiq radiyallahu anhu ọlọ́run lọ́mọ yerú ládá tí ọlọ́mọ bá nù sáré ẹ wo iye àwọn tó yọ kú òlóko ẹrú tó sọ wọ́n di mùsùlùmí gidi ẹ wo iye àwọn tó kọ́ lẹ́kọ̀ọ́ nú àwọn sàbẹ́ ẹ wo àwọn táwọn yẹn kọ́ ẹ wo àwọn tí wọ́n kọ́ tẹ́ èdò níyì ọlọ́run bí ládàá ẹ wo àwọn umaru ufumanu ládàá bí ó sì máa pọ̀ ẹ wo àwọn àfáà bíi ibùdó tèmíyà ẹ lòmí òrò pé ibùdó tèmíyà ẹsẹ̀ kù lánàá àfáà tó dúkú láti sẹ́ńtúrì kẹjọ ìjìra ẹ worú àwọn yẹn tí àti wọ́n ti ẹ wòye àwọn èèyàn tó ti kà á tó ti dẹni ọlọ́run Imam Bukhari àwọn èèyàn tó sọ Bukhari Buhari èso kọ ẹ wòye Buhari Nàìjíríà president Nàìjíríà ní sọ Buhari lòun náà Bukhari kèéso kọ ó kọ ìlú ní Uzbekistan kéèyàn wọn sọ wọn ní Ìbàdàn Ìbàdàn Ìbàdàn Ìbàdàn èso kọ ó kọ ìlú ní ìlú Bukhara al-Bukhari yu ismu nasab ẹni tó wá láti Bukhara Uzbekistan ẹ wo Bukhari ta ló fẹ́ sọ àdíìsì lónìí tí ó ní pé wàláì tí máa fi parí lẹ́tọ̀ ẹ̀mí ní kóòtù Bukhari ọ̀yà ní yìí ni kò ní ìfẹ́ gbọ́ Bukhari ò ní Islam gidi torí kò sí kò sí bó ṣe fẹ́ ọ̀yà sọ báàbù yẹn tí Bukhari ò ní fẹ́ gbà àdíìsì wà lónìí sínú adábùlì mú fúrọ́ọ̀dù ẹ̀ ní ká sọ àdísọ́ ìwé Bukhari àbáwọn tíra ńlá látọkọ ẹ worú àwọn yẹn ń sìn bàbá ṣe ń dá ọkọ̀ wọn tá n ká àdìsí wọn irú àwọn ọmọ Bùkárí ọlọ́run lọ́mọ irú àlùjẹ náà ti wọ́n wọ̀ wà láì torí ládàá wọn ò ti lọ pọ̀ jù ẹ wo iye tí àtàwọn yẹn kọ ẹ wo bọ́sẹ̀ ń tó Bùkárí reprint láyé ẹ languages of the world tán ti tú sí nígbà tí kan bú náà wà rí bẹ́ẹ̀ tó ní àṣà ìrà ní kẹfìrí ni tó ní pé ẹ máa sun tí ààrẹ ná àwa ń sọ fún wípé wàhálà ìtọ́ ọba kú lọ́la the next ten fifteen twenty years tán bá rẹ àwọn kọ̀ọ̀kan ló kù o ò lè lọ́dún mẹ́wàá tí wọ́n ìgbàgbé rẹ pé èèyàn kan wáyé ti ń jẹ́ báyìí torí òní áfárù kankan òrùrí pa nǹkan tó wọ́n fi máa rántí ẹ gbogbo kẹsẹ̀tì wáàsì ìṣẹ́jú mélòó ní fi bàjẹ́ gbogbo àwọn cd yéye gbogbo àwọn ayé mo tún rí a lọ fún excursion wàhálẹ̀ àwo ayé ẹjọ́ tí dáàdì mi máa fi plé sẹ́ńjà àbí kí náà máa pè mo tún wá rí pé àwo sọ́lẹ̀ ború mi láwo kí ní màá bá ibo màá ti plé àwo àwo oníke tí máa rí bí òdo báyìí gbogbo àwọn orin ìgbà náà bó lọ́wọ́ ó ti jó lọ ṣùgbọ́n ẹ̀wọ̀n àwọn àfáà ìwọ̀n kọ tíra wà láì táyé ìparẹ́ tíra ọmọ rẹ nípa ẹ bá àgbo sórí mọ́kàrà tù sàmìlà kọ́ wà lórí láptọ́ọ̀bù kọ́ wà lórí fóònù ìtẹ́ẹ̀rí ẹ ṣe táyé parẹ́ wà láì tẹ́ra ọmọ àwọn àfá àyẹ́ lọ àsìkò tí wọ́n wò ní sùn lọ́sàn lóru wọn mọ̀ kan gbogbo ayé wá ń kà àwọn ọmọ ìgbàláàdá ẹnìkan sì ní orin tí ń bẹ níkùn òun ikú wa gbẹ ṣùgbọ́n ìtọ́kọ ọ̀gbẹ lóòótọ́ gbogbo àwọn tí bá wá ń gbọ́ tí wọ́n ń kọ́ wọ́n sì máa nìyẹn tó èèyàn lórí ìsìn ìjọ tó ti ń sèṣì náà yẹn tó ti kú wọ́n mọ̀ kẹsẹ̀ lẹ́fọ́n àṣẹ istilal muharramat ìtọ́lọ̀ ń ṣe láràmù náà ká sọ dẹ̀tọ̀ ká sọ ṣe gbogbo àwọn tá a di àlàálì fún un jàmọ́ níjọ́ tá a bá kú táwọn náà tó sọ dẹ̀ lò àlà ẹ̀ ìtọ́lọ̀ ń ṣe di àlàálì àbí tọ́lọ̀ ń ṣe ní àlàálì wọ́n sọ dáràmù ẹ̀sẹ̀ rẹ̀ ò bá afa alára ẹ̀ tó ní ṣíríkùl ìrọ̀d andínìlá ṣíríkùl ìrọ̀d andínìlá ẹbọ gbígbúrí kúrò níbi ẹ̀sìn ọlọ́run sọ erélé ọlọ́run jọ ṣẹlẹ̀ sẹ́mi àti èyàn tí ẹ̀sìn náà mọ́ra ara èèyàn kúrò mùsùlùmí náà ó di mọ́ṣíríkù khalis irú ẹ̀ ní gbogbo àwọn elélégún àwọn olóró òbejì àwọn ọlọ́sùn òṣogbo àwọn oníkìlókọ̀ ẹ̀wọ́n kúnnà òlù ṣé ẹ rí ẹ lọ ìpìlẹ̀ ni tẹ́lẹ̀ o mùsùlùmí ni o kan àbí kan ló dé bá o ọlọ́run yóò gbé àwọn ṣé ẹ rí ṣàìtàn alẹ́ ìlànà tùbà iná káídà ṣàìtàn kánà dọ̀ọ́yífà ètè ìsúlẹ̀ ṣùgbọ́n bó ṣe ọmọ mú àwọn èèyàn àwa tá èèyàn ọmọ ṣe ọmọ wa. nínú tẹ́sù tí ó máa sọ fún èèyàn ni pé bóyá tó o bá fi dáadáa tó ń ṣe é lẹ̀ tó o bá ṣe aburú bóyá yóò dà fún ọ ẹ wá mọ̀ wọ́lọ́ ó ní tẹ́tùgbà tó ṣaburú wà lẹ́yìn ọmọ wa dà fún ọ lóòótọ́ ní àmọ́ olùkí ìgbà dẹ̀ ń ṣe dáadáa ni kò ṣe kí ni o kò dáa fún mi o ṣàìtọ́ ọ̀nà fẹ́ wọ̀ sẹ́ńtọ́lọ́ bá nífẹ̀ẹ́ yẹn tó bá ti fẹ́ fi tọ́lọ́ ńlẹ̀ wàhálà ọ̀wà máa ṣẹlẹ̀ sí i yọ ọ̀wà máa ṣẹlẹ̀ sí nínú àpè mọ́sí kí ni o fi tọ́lọ́ jẹ ṣùgbọ́n tó bá já sí pé tó kádà lórí ibu kò lè lórí àsìkò tó bá wá ń yapọ̀ ọlọ́run wàhálà ẹ̀wà rí yọ ọmọ kọ́lé yọ ọmọ ra mọ́tò nǹkan ọmọ <clears throat>

ìtìlẹ́ bá sì máa ṣe alẹ́ gẹ̀tìmá àwọn afọ lórí ojúmọ́ sẹ́yìn báwọn tí máa ṣàbúrú wọn ti gbogbo ẹ̀ tó lè jẹ́ kí ni o tó lè jẹ́ sábà bí ìdènà fáwọn nígbè bá ń jẹ ẹja eight lójoojúmọ́ <coughs> nínú ẹ̀ ó fún gẹ̀tìmá one thousand ó kèlò ní ẹ̀mọ́ àwọn méjì wà ń pinnu three three five three five times thirty láàrin oṣù sẹ́yìn kó ti ń súnmọ́ bí hundred thousand èyí ò ní ọmọ ṣéèfù èmi ò fi máa kọ́lé ni ó fi máa ra mọ́tò àní ọdún kan ìbàdí pé ọ̀rẹ́ wa ó tún lè lọ mọ́kà nánú ẹ̀ wà lẹ́yìn yóò tún lọ mọ́kà látọ̀ ọmọ sàdá àwọn pé aláàjì ìtọ́rẹ̀ mọ́kà tó bọ̀ bá a rí kà rẹ tó bá tún dé yóò kọ̀ nílé tuntun yóò tún máa fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ṣùgbọ́n òun gẹ́mọ̀ pé wà láì owó já àdámọ́ lòun mọ́ lọ àsìkò tí bá wá ń ya ọlọ́run nǹkan ọmọ wa dùn nǹkan ọmọ ó sì ń ṣe ìsìlámù náà tó bá wá padà yá gan ó lè sẹ́rí ẹlòmíì kó omi gan torí pàbù ẹwọ mọ́ọ̀sì àwọn ẹwọ àwọn èèyàn tán kó wọ nàìjíríà yìí náà jẹ bí mùsùlùmí ṣe pọ̀ mọ́ wọn ní náà pọ̀ láwọn rò pé sọ́yẹ àwọn tó wà náà tí wọ́n corrupt jama politics wà ní tó kó haúsá àwọn haúsá náà di ọ̀daràn ẹ bá lọ ka ìtàn àwọn haúsá lánàá haúsá tó tó báyìí nìkúlì ùmọ́tì fìtìnà nìkúlì ùmọ́tì wà lẹ́ẹ̀mọ́já àfá àsúnẹ̀kọ́ àfẹ́tọ́lọ́bá sáàmù ànábì ní gbogbo òjò ló ní àdánwò fìtìnà wà fìtìnà tu ùmọ́tì alman adíthun hasan hasan awúlà albani ànábì ní ṣùgbọ́n àdánwò òjò tèmi owó ni wà láìlọ owó owó ti dàjọ́rú ó ti dàárín ọ̀rẹ́rú ọkọ ìyàwó owó dàrin wọn rú owó wọn èbó ni owó àpò kánukò owó sàwọn ìyàkúdà àfọ òní ọ̀rùngbọ̀n tó yẹ kẹ́yìn náà tó wà nù nígbà wọ́n sọ kéèsì ọmọ ìyá kan fa tóun náà ní ọ̀rùngbọ̀n àfà ẹ̀yìn náà wá jọ ń jí lè ṣẹ́ tẹ́tẹ́ èlò lẹ́ẹ̀ta káwọn sálárì náà ní wọ́n ó lè ní ọ́ ẹlọ́wọ̀ àwọn ọmọ ìyá náà láwọn iléeṣẹ́ ìjọba àfa àkóṣe máa sọ wà láyà àwọn èèyàn ṣe jàǹbá jàǹbá tó lágbára inú ẹlòmí ọmọ wa dùn yọ ọmọ sọláńdì ara mú ìjọba ń sọ sálárì fún yín ẹ̀ẹ́tọ̀ wá láwọn ọ̀nà kan tẹ́ gbà ṣe jàǹbá àwọn tó bá lè ṣe jàǹbá ọ̀hún lẹ́rìí tẹ́ pé kí ni àní ọdún kan méjì mẹ́ta ìtẹ́gbẹ̀wọ̀n àchífù lọ́dún mẹ́wàá wọn àti àchífù ẹ̀ èyí àmọ́ olùgbà sí ibi sẹ́ẹ̀kan náà lẹ́jọ́ ń ṣe òun ò deals a gbọ́dọ̀ ṣọ́ra tó bá ti di pa àgbórí kò bí ẹ̀sìn ọlọ́run ìtọ́ yẹ ká ṣe fọ́lọ́run a máa ṣe fẹ́ lómi ìtọ́ ká máa ran kàn lọ́dọ̀ ọlọ́run a pé owó ló lè ṣe fún wa ẹlòmíì ní ìṣe ó ti mú owó lọ́lọ́run rẹ̀ látara kó sẹ́rí kò bí ẹ̀sìn ìtọ́ yẹ kó gbé fọ́lọ́run ta ni ó gbé fún jẹ̀mọ́ owó sẹ́yìn kò sáwọn ẹ̀rẹ́ bí máa múlẹ̀ ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ẹbọ gidi tán mọ̀lẹ̀ ó sáwọn yẹn débẹ̀ ṣíríkùlì stikbar ẹbọ nínú kẹ́mì ò tó ga irú ìtọ́sẹ̀lẹ̀ sí ṣáìtọ́n abba wàstekbaro wakana minal kafiri sẹ́rí stikbar arrogant, pride agbọ́dọ̀ sọ̀ṣe sẹ́ẹ̀rí tọ́jẹ́kẹ́bọ̀ wọ̀bẹ̀ òun ni wípé ọlọ́run nìkan lọ́ba tí mo tó mo tó lọ́sìn ìtọ́ba wa tọ́ sọ́lọ̀ wọn bá lóun fẹ́ fi kún ara òun wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀dọ́ sẹ́rí naturally mo ti sunday òní àwọn nǹkan tí máa ń jẹ́ kẹ́mi ọ̀gá kọ̀kọ́já mẹ́ta sí mẹ́rin owó a máa jẹ́mi ọ̀gá ipò a máa jẹ́mi ọ̀gá ìmọ̀ a

yóò máa fojú yẹpẹrẹ wa láìmọ̀kan pé àwọn aláìmọ̀kan àwọn ilé tí ọmọ kankan ẹwẹ́ bá jẹ́ medical doctors ní ìsìn tó bá débi ìmọ̀ ṣègùn àwa táàní máa ṣègùn yóò fojú wa níbi yẹpẹrẹ tí wọ́n máa kankan bá sí mẹkáníìkì náà ní ọ̀kadà tó bá ṣe kí lásìkò ọmọ bí ó ṣe ṣe òun òun ní òkè àbá nǹkan kékeré ní tọ́sẹ̀lẹ̀ ẹ̀ léṣe fúnra ẹ̀ máa bá ṣe é tu ní ẹwọ́n ìmọ̀ tó ti wà ní pẹ̀lú àwọn tá lọ sùkú mẹ́gẹ̀rì bí wọ́n jẹ́mi àwọn èèyàn ọ̀gá wọ́n sọ wọ́n dolórí ibu èyàn lọ sùkú ó sì á ní ọmọ sasẹ́wó kọ́ ọmọ wọ́sọ tí ọmọ fi gbá àyà lẹ̀ kọ́ ọmọ sáàdì ṣòkòtò kọ́ wá ṣe irun bí irun wèrè abà ẹlòmí tó bá lọ ọdún alẹ́ kéwọn náà tó bá ya tọ́jú láti àfáà ẹ̀ fọwọ́ sí jẹun òun gẹ́gẹ́ tó kọ́ kóòtù àdìs kéṣe látàkùn ìṣìnà fàyílẹ̀ ṣọ́ìtọ́nù ó ní lọ sí orí láàyè ńlá náà yà ní ńlá àfínì kan ni yóò tó máa sọ fún ọ sí ìta àbí ọ̀nà yóò ní fẹ́ sórí kìí ṣe láàtà rí kìí ṣe láàtà kí kìí ṣe láàtà kí sí ìta àbèrè nu àfa ànábì náà mọ̀ fọwọ́ sí jẹ ọwọ́ anílá tó wà ń bẹ̀ yẹn kí táàbí ọ nílá ọmọ kí ó tànàbí àbí òkè wọn lọ fẹ́ máa tú àdíìsì fún wa ẹlòmíràn tó jẹ́ pé kí ó tó tó mọ̀ yẹn ẹ̀mí rẹ̀ ó tó ga ní kí ni ìwọ̀n mọ̀ tó fẹ́ máa bá a sọ kí ni wọ́n mọ̀ a gbọ́dọ̀ ṣọ́ra sẹ́wárì stick bá rò eléyìí kẹ́mi ọ̀wá ga sí tọ́lọ́ọ̀gá ẹni kẹ́mi ọ̀gá sí kíkẹ́ ní òru irú ẹ̀ lè ṣuṣe forí balẹ̀ fà ádámù ó sì lágídí ṣíríkù àmọ́ ọwọ́ bẹ̀ kọ́lọ̀ wọn pa àyàn láṣẹ kẹ́mi èèyàn ọ̀gá sí tọ́lọ́ọ̀ pé tọ́lọ́ ń sọ kọ́lá ṣe a gbọ́dọ̀ sọ ṣe ṣíríkù ní stinza wàtàná kùsùlìdí nìlà ẹbọ nínú ká máa fi tọlọ́run ẹ̀sìn ọlọ́run ṣe yẹ̀yẹ́ ẹbọ nínú ìmọ̀ ṣe yẹ̀yẹ́ àti nínú kọjẹ́ pé ká máa wá kádìkú ọ̀bá ẹ̀sìn ọlọ́run ṣé láàrin náà ká sọ ṣe ẹlòmíì tó bá rí mùsùlùmí pé lórí obìnrin tó jẹ́lẹ̀ àtolónìkan tó lójú ó lè rán ẹ̀rẹ́ rìn yìí lágbájá ló kíní kan ló ó lè máa ṣe bẹ́ẹ̀ kọ́mọ fojú kọ́mọ fi rú àwọn ẹni bẹ́ẹ̀ bóyá wà lè yá ṣubú ìlà bóyá lẹ́yà kan ṣubú ó lè ní òun ṣe ní ṣubú ewé là ṣe jù ńgbẹ́ tó ń ríran ó lè mọ́ sọ́rọ̀ àdá lẹ́nu bóyá ọ̀rọ̀ àfa àkọ́tọ́já sí kó nírun gbà ọba lọ tàfíù kan rọ̀bà mú ní ẹ̀ tàbí ẹlẹ́ẹ̀kẹ́jọ kan ta ni ọgbà pẹ̀lú gbogbo ìrèlè lẹ́yìn ẹgbẹ́ lọ fá gbogbo rẹ̀ dànù ológun rẹ̀ lórí omi lóòótọ́ lọ́mọ̀wé ṣùgbọ́n nínú súnà rẹ̀ èrè jẹ́ oríṣẹ́ ó gbàgbé pẹ̀lú rúgbọ̀n náà làwọn ọmọ ìyá fi ṣẹ́ láwọn iléeṣẹ́ ńláńlá láwọn tọ́lọ́ bá ti ní pé ibi tó ti ṣẹ́ rè wà lẹ́yìn yóò ṣẹ́ bẹ pẹ̀lú pẹ̀lú ṣòkòtò ẹ̀ fẹ́ẹ́fẹ́ bí ọmọ ìyá kan jẹ́ jàlábí àná tó wọ̀ lọ bí iṣẹ́ tọ́lú bí ẹ̀rọ àtàwọn báwọn olùsọ àwọn báwọn ṣe lè sáàkì ẹ tọ́lá àwọn mọ̀kì màtẹ́ríà lọ jẹ́ fáwọn as far as ICT is concerned in this company wọ́n lè sáàkì àfà torí pé tí ń bẹ lọ́pọ̀lọ́ ẹ̀ ọkọjá tán nítorí ẹ̀ sáàkì sáfàfà lẹ́wọ̀n ẹ̀fàfà lẹ́jọ́ mọ̀ ọjà àbí ààrẹ wá ń tiẹ̀ àti ṣòkòtò rẹ̀ tí ọ̀bá lẹ́wọ̀n torí bàbá dàdúró nìyí lóòótọ́ kìí pààyàn rẹ lómi ṣùgbọ́n ó wà trustworthy ó tó wà dedicated ó wà committed wọ́n wá torí ẹ̀ bẹ́ẹ̀dì kíni òfin àríkà ní sáà náà nípa ọjà àbí àwa ni bí ọmọ ìyá wa kan tẹ́ kó ti iṣẹ́ ní ilé iṣẹ́ kan rí òfin wọn sì ní wípé ẹ gbọ́dọ̀ máa dìbí aráàlú òkú lẹ́yìn ọjọ́ Jímọ̀ ẹ lè wọ bùbá àfàdé èmi èmi ẹwọ́ sọ gẹ̀rì bí tí n bá fẹ́ ṣiṣẹ́ ń bì wọ́n dẹ̀ ṣe interview fún ìgbà ojú ẹ̀ wọn pé àwọn wà òkè pẹ̀lú rẹ̀ oṣù bọ̀ code of kẹ́lẹ́kẹ́lẹ́kẹ́ wọn ò lè wọ́n sọ ní àbẹ́lì sọ ní tó bá jẹ́ kẹ́lẹ́kọ́ jàlábí àkọ́ lókè bá àbá àṣẹ wọ jàlábí àlọ́ ìgbò tó yá àbá ní jọ friday ní máa rú tọ̀ bá ọ ìwọ̀ <laughs> ọjọ́ bá lọ jímọ̀ ọjọ́ jímọ̀ bá àbá àti tọ̀ bá lọ jẹ́ wọ́n bá wọ́n tí wọ́n sọ kó o lélé àbá wà láyé àbá bá tó rú tọ̀ bá lọ ẹnìkan náà wá bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ pé òun náà ọmọ ẹ̀ dìbì gẹ̀rìbì ó sì mọ ògbàjọ́ jímọ̀ fóun náà ṣe wé láwàlẹ̀ wájọ friday kanu wọ́n bá rò pé à ah,

ìmáa fi ẹ̀sìn ṣe yẹ̀yẹ́ ẹlòmíì ọ̀rọ̀ àwọn mùsùlùmí báyìí yóò sì máa ṣe yẹ̀yẹ́ pẹ̀lú tọ́lọ́n tí wọ́n ṣe ìwọ náà wo máa gbà bó ṣe rí ìwọ náà òbí kò tó ṣe fòókè ìwọ náà wo bóbi ṣe wọ aṣọ dúdú yóò máa fi ṣe yẹ̀yẹ́ yẹ̀yẹ́ tí ń ṣe yẹn kúl ábìláì wà áyátì wà rọ̀ṣúlì kóńtó tọ́sítàṣì látàtàbí kọ̀díkàfàlìtọ̀ bàdà ìmọ̀nù àyà quran sọ́lọ̀ àbánàbí àbí àyà quran ní àbámí ọlọ́lẹ̀ fi ṣe yẹyẹ ẹ mọ́ wá wíjà rẹ lẹ́sìkìsì o ẹ di kẹfìrí lẹ́yìn ìgbà tẹ́tí bọ́ lọ́wọ́ jẹ̀mọ́ ká sọ́ra ṣe ráwọn tá àbá ti lè ṣe nínú ẹ̀sìn ẹ mọ́ jẹ́ àbí ṣe yẹyẹ ọlọ́run tí nìkílẹ̀ fún mímọ́ ni wà kó débì kan àwa ara àwọn tó ń ṣe wọ́n fi hàn ṣe yẹyẹ gbà ń tán ṣe ó lákọọ́lẹ̀ ọwọ́ àbẹ̀lọ́ ọ̀kọ́lọ́ jẹ́ kí wọ́n ní tẹ̀ náà ṣe ni o kò débẹ̀ ṣírùkù lè jò hold òun ni pé kéèyàn máa jiyàn ẹbọ níbi mímọ ja tọlọ́run níyàn tọlọ́run tó fojú hàn tàbí sallallahu alaihi wasallam tí ò rújú kéèyàn máa jà yàn torí pé èèyàn fẹ́ lọ́kìtì pé ṣáríhù wà ṣáríhù wà Allah wà rasuluhu ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ àwọn náà lè èmi ò lè sòfin ìwọ ò lè sòfin kéèyàn ọmọ ẹja tọlọ́run níyàn kéèyàn ọmọ ẹja tànàbí níyàn yóò tíyàn lọ bí ẹbọ ṣírúkùlù mahabba ẹbọ níbi ìfẹ́ ẹgbẹ́ yẹn ó tún ní nẹtíwọ́kì nǹkan pẹ̀lú ṣírúkù tọ́ a torí pé ní tátẹ̀lẹ̀ á ṣe kí ni o á nífẹ̀ẹ́ rẹ̀ ṣírúkùlù mahabba yẹn ló ń ṣe àwọn mùsùlùmí ní tẹ́ẹ̀kí látara ẹ̀tán nífẹ̀ẹ́ sí i ìtọ́ba ní wọ́n ṣe náà wọ́n ṣe ìtọ́ba ní kí wọ́n mọ̀ ṣe òun ni wọ́n mọ̀ ṣe agbọ́dọ̀ sọ ṣe pàápàá tọ́ba ti wá ń di páàmì ìfẹ́ èèyàn bí ọlọ́run wàlẹ̀dínà àmọ̀nú àṣàdù ọba nìlà àwọn tó bá gbọ́ ọlọ́run gbọ́ tán jẹ́ múmi ní òdodo ọlọ́run wọn nífẹ̀ẹ́ tí ẹ máa wò mí o ibi tí Islam wà nìyẹn wàláì téèyàn bá nífẹ̀ẹ́ nìkan lónìí torí pé tọlọ́run tó bá dọ̀la tó bá takò tọlọ́run jama kí ní ọ̀sẹ̀lẹ̀ lẹ́mìí wa ìfẹ́ ó change kì ti jẹ́ pé mọ́mì ni wọ́n àṣẹ́fẹ̀ tó o ní sí lánàá lílà lìmọ́lá lílà ọwọ́ àdọ̀lá lọ́wọ́ àdìbò ṣèfẹ́ ẹnu ó ti dó fẹ́ ẹnu àbá náà ti tẹ̀lé ẹnu òun náà ti ń ṣe báyìí ọmọ ìyàwó akatọ́sọ̀rọ̀ ẹ̀fọ́ ájé orí ti di ṣe ó ṣe pàápàá tẹ́tẹ́ pé ńgbà tá a fi wà ní máàdù lárọ́ bí jọ́ sílọ̀ ọlọ́run tó padà sí wọ́n kán wa kódà mo tún gbọ́ tẹnìkan tó di kèfèrí láìpẹ́ ìkọlọ́wọ́ lára lẹ́tọ́ lọ lé kí ó tán lọ lé kí ó wọn tó jẹ́ bọ́m̀bà tó fẹ́ àpùrà nìkan ọlọ́run lèmi àti afá ẹni tó nífẹ̀ẹ́ torí tọlọ́run tó bá takò tọlọ́run kí ló kù tí ó kórìíra ìkórìíra ni kìí ṣe fóun gan la nífẹ̀ẹ́ a nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ìfẹ́ ta ní Allah ṣùgbọ́n lómi tó bá ti ní borí pé ó ṣe tọ́lọ́run ọ̀tàkùn tọ́lọ́run yọ ọmọ tẹ̀lé lọ náà ẹ wo àwọn olóṣèlú tẹ̀ ń wò yìí bó ṣe wù kẹrù kan nífẹ̀ẹ́ ara wọn tó wọ́n tó lè dọ̀la lọ́la bó ṣe wù kẹrù pọ́ta ni wọ́n tó wọ́n tó lè dọ̀rẹ́ sẹ́rí ṣírùkù màhábà yìí ẹbọ nínú òfẹ́ àwa gbọ́dọ̀ sọ ṣe kí ló fà ìfẹ́ tiwa tán fẹ́ ká ní ọlọ́run àtànàbí sẹ́rí tá a bá ti lè nífẹ̀ẹ́ ọlọ́run àtànàbí and problem láíláí àlékó sínú ṣírùkù màhábà láíláí àlékó sínú ṣírùkù tọ́wà torí pẹ̀fẹ̀ tá a ní sọ́nà àtànàbí yẹn ni ó mọ̀ gáìdì wa tá a bá sọ pé nìkan a nífẹ̀ẹ́ rẹ̀ a nífẹ̀ẹ́ rẹ̀ ìfẹ́ rẹ̀ ń tẹ̀lé fífẹ́ tá a fọ́nà àtàrà mi kò wá lè ranjú wọn kó ní ọyẹ kó nu ná káwa ní òsì máa kó nu ná ẹ mọ̀ jọ̀sán náà wẹ̀ àwọn oníkéré tó máa tara wọn jẹnu ló ṣèwò ní káwọn òjọ́sìn bí ìkan ní wọn tó ń sọ̀tàn rọ láwọn ọlọ́ọ̀dọ́ ṣèwò jọ ṣèwò wá ń jẹ mọ́sà àwa ní à ah, ṣé ewu lọ́sàn-án Ramadan wọ́n sàlẹ̀ jẹ lákẹ́lú mo ní wọ́n tí ìbátan lọ́n gbé kò lè yí ọ wọ́n sàárọ̀ wo ni wọ́n jẹ ọya ìwọ náà gbà mo ń gbà rẹ̀ sá àwọn kílọ̀ ń gbà mo ní ọjà mọ́sà ọba gbà mọ́sà ìgbà tó wọ́n ju mọ́sà bá di fúra mọ́sàdíkéré o aláàràdùmá mọ́sàdíkéré asán dàdá ń délé súpọ̀ arógbó ni ìjọ wo kùránì wá di tí ń pàwọ̀ ọ̀dà tí ń di mọ́sà so in the first instance kọ̀yẹ́ kọ́ gba mọ́sà lọ́wọ́ ṣé òkò ló wọ́n jẹ ọbẹ̀ tó dọ̀ pé ah ìgbà mi ìjọba làwọn ṣé òkò náà jẹ oúnjẹ kọ́ náà jẹ o kùránì náà jẹ o ìjọ ìrọ̀ ànábì sọ kùránì di támúrù tó wá ń jẹ támúrù lọ́sàn-án rẹ̀ táwọn sàbí aṣọ yìí pé anábì ẹ̀ ń jẹ támúrù ní ọ̀sán àwẹ̀ ní pé ah, kò lè yé eyín èyí tó ṣẹlẹ̀ sànàbí ní pànàbí ọ̀jẹun táwọn sàbí aláwọn náà fẹ́ ṣe àgbà yìí kò ẹ̀yìn òjò rẹ̀ torí pé mi ọlọ́run máa fún mi lóúnjẹ èsì ìfẹ́ yìí lóúnjẹ sẹ́ẹ̀mí tànàbí inú pé tẹni ọlọ́run ṣùgbọ́n àwọn eléyìí ètò òfin sọ pé èmi ò lẹ́mìí àwẹ̀ o èmi ò lè gbà àwẹ̀ o ọmọ oúnjẹ ni mi o ọwọ́ afẹ́ aburú ẹ̀ mọ́ kéde o ẹ̀sìn kò lè yé wọ àǹjẹ̀nú kan ni ọ̀wọ́ aṣọ mọ́sàn-án di kéde o fúlàní ọlọ́jẹ̀nú lọ́pọ̀lọpọ̀ wọn kò lè ẹ̀ ń bá mọ̀ nípa alámúlò yìí ni wọ́n ṣàyàtì ìwà ni ọ́ ṣe láwọn tí ń tẹ̀lé wọn ìbí o àti tọ́lọ́ bá sàfihàn láì torí yóò mọ̀ ráwọn kankan bí iṣẹ́ ìyanu kò sì ní eastern ṣe ìwé gbàtẹ́ bá bá ṣègùn ìtọ́ tí ń rẹ́ àmọ́ làfẹ̀kẹ̀ lọ́sàn-án àwẹ̀ pẹ̀lú ẹran ògúnfe pẹ̀lú kí mo pè jẹ́ mọ́ tẹ́ ẹ ká mọ́ bẹ́ẹ̀ kọ̀mọ́ pẹ́ ń bọ̀ nígbà sí ẹ kẹlẹ̀ sàráwọn àrẹ́kùn tẹ́ ẹ já wọlé sí ah, òfẹ́ sáré gbámọ̀ lálẹ́ orí ṣe ìfẹ́ òrí sáré sọ̀rọ̀ anakùnrinlá àyà ah, ẹ̀ ń jẹ àmàlà àti <laughs> àti ọbẹ̀ ewédú àti gbẹ̀gìrì àti ògúnfe lọ́sàn-án àwẹ̀ ti sà ah, inú àìmọ̀ kan ló tó wà á ò tí ì kó onú àmì kan ibi tó ti pọ̀ sọ̀rọ̀ òun àtàwọn àjẹmú ẹ̀ ti communicate ó lè pè wọ́n lóko tí wọ́n ń pè wọ́n ọ̀dà ìwọ náà máa máa bọ̀ ọba dé àmàlà ó ní ọya sí sí mo ní ọ sí kìí náà bá ní pé àádọ́gbọ̀n wọ̀lá mo ní ọ sí kọ́ ọ̀bọ̀ kẹlẹ̀ kan bẹ̀ à èmi gbà mo ní ọ sí ọba sí àmàlà àti ewédú ọba di kíni o ọba di kùránù jẹ́mọ̀ twenty four sẹ́yìn fọ́mọ̀ ẹ̀yìn kíni ó kíni ó nìkí á òun ní òtún lọ́mọ polongo séwù fáwọn kíni o àgùntàn Ísírẹ́lì yòókù ó wàlẹ́ àmọ́jú sí wa o sọ ọmọ tó jù mórí lónìí nígbà mo dọ́dọ̀ séwù lọ́sàn náà bá ń rí àmàlà táwọn bí àti ewédú àtẹ náà ń là àgùn mo ní à ẹ̀ gbà wẹ́n kò ọ̀ wàláì nígbà tí ń sì kùránì lòdì kùránì twenty one lọ́wọ́ àwọn ẹ̀ àṣẹ kùránì twenty one ló sì ń jẹ lójoojúmọ́ ká ṣé o ti tẹ̀lé o ṣé kùránì ṣe àmàlà ló ṣé o wẹ̀ ṣùgbọ́n tí màá tẹ́wọ̀ ara àwọn yìí náà ó ti pa àwọn ẹ̀ àwọn àmàlà sí ọba di pocket kura àáfà tí ò bá sí a ìwọ náà máa mọ ká àyàdó tó máa jáde ṣe ẹ̀yin lẹ tó jẹ kura ní ìlà ìsà àníwọ náà máa mọ ká àgbà ẹ̀yin lẹ tó jẹ àǹjẹ̀mí ló ṣiṣẹ́ o ṣé òun yóò jẹ kura ní kéde jẹjẹ náà àmàlà ní kò gba awẹ ṣírìkù nífà ẹbọ níbi kéèyàn jẹ mọnàfíkì sẹ́yìn pé nífà a ti sọ díẹ̀ bẹ́ẹ̀ rí pópin sí méjì àlèéhìn ti kọ́ dí wàlà ámọ́lí sẹ́ẹ̀rì lè fákùlì ti kọ́ dí èyí tó ní ṣe pẹ̀lú àdì ọ̀kan ibi ìyẹn lẹ́bọ́ wà ní fáàkù ni pé ìbùtọ́nù lè kú fúrì wá ìdáàrù Islam èèyàn ọmọ fi ayé mùsùlùmí ni mí o ara yín ni mí o ṣùgbọ́n internally kìí ṣe mùsùlùmí òdodo kìí ṣe mùsùlùmí òdodo rárá irú wọn tádánwò bá ṣẹlẹ̀ sáwà tá a jẹ́ mùsùlùmí inú wọn ó dùn tó oore bá ń ṣẹlẹ̀ sí wa wọn ní dọnú sún oríwọ̀ tó bá já sí wípé mùnàfíkì ni ọ́ òun fi ìsìláàmù hàn ṣùgbọ́n nínú ẹbọ kèfèrí ní bẹ́ẹ̀bẹ́ ọ̀nbáwà mùsùlùmí ṣe mọ́sálásí ló fege ṣùgbọ́n nísàlẹ̀sàlẹ̀ àwọn kèfèrí lọ́n bá ṣe ṣírùkù nifak ìwé <coughs> sorry irú ṣírùkù yìí òun lè tí Abdullahi ibùnú bá yí àṣàlù irú ẹ̀ ló ṣe abdullahi ibn ubayi asalul mùsùlùmí lẹ́pẹ́ òun yìí kan yìí òun ni ó jókòó tá nàbí wa muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà wọn tó kó lọ́dọ̀ ànàbí yóò lọ máa ṣọ́ra dáradára nípa ànàbí ọlọ́run òun ló kó àwọn ọmọ ogun tí wọ́n dé ní three hundred kó lẹ́yìn ànàbí wa muhammad sallallahu alaihi wasallam lọ́jọ́ ogun ogun bá dìrì kọ́ni àbúgbò ogun ló kó èèyàn three hundred kó lẹ́yìn ànábì ṣé ẹ rí gbogbo àwọn tó bá jẹ́ mùnàfíkì inú àwọn tá a jẹ́ mùsùlùmí àwọn ni pọ́blẹ́mù òjò ìdí torí páwọ̀ ọmọ kàwọn kára wa wọn ìdí ẹ̀ sára wa mo ti sọ̀rọ̀ kan rí bí ìjọ òní ọ̀kan náà àwọn bàbá aláwo ní Ọ̀yọ́ state mi ìrántí ó kọ ẹni yẹn wọ́n gbé wá sí bcos kọ́ni wọ́n ní káwọn èèyàn máa fóònù wọ́n interview rẹ̀ bàbá yẹn á ń sọ mi ẹ bá wo fúgàmù yóò ti mọ orúkọ ẹ ó ní ẹ ó ní sẹ láwọn mùsùlùmí àti àwọn kìrìsìtẹ́nì ó ní wọ́n máa tara wọn jẹ ó ní ṣùgbọ́n àwọn kẹ́ẹ̀ máa ń wọ̀ ni pé nígbà ẹ bá kú lórí rédíò orí tẹ́lì ẹ lọ máa parọ́ yín tẹ̀ ń pa fáwọn èèyàn ó ní ká sọ pé ta lọ́pọ̀ jù mùsùlùmí ọ̀làwọ̀n yìí tọ́wọ́n ní ta lọ́pọ̀ jù kìrìsìtẹ́nì ọ̀làwọ̀n yìí ó ní ẹjẹ́ wọn máa tara wọn jẹ àwọn ẹlẹ́bọn àwọn ẹlẹ́sìn àwọn ẹlẹ́sìn àbáláyé la pọ̀ jù jẹ́mọ̀ sọ ìgbàbẹ́ àbẹ́ ìgbàbẹ́ àwọn náà pọ̀ jù àwọn náà pọ̀ jù ó sì proof ẹ̀ ó ní gbogbo àwọn pásọ̀ wọn láńlá ẹjẹ́ kánjú àkànra èwo ni ìwásọ́dọ̀ àwọn gbogbo àwọn àfá àwọn kìí sọ̀rọ̀ àwọn àfá àbí tiwa ọlọ́run jáwò orúwẹ̀ láìláì àwọn àfó ń jálàbí wàláì wọ́n bá wọn ẹlẹ́bọ̀ ṣe wàláì wọ́n bá wọn ṣe ní tí wọ́n sọ yé mi pọ̀ wọ́n jọ ń ṣe wọ́n jọ ẹ̀ tẹ́ǹdì ogun kódà mọ ọmọ kéèsì kan bá dẹ̀ yìí tọ́jẹ́ pé náà àwọn àfọ́nláwánì ńlá àtàwọn ẹ̀yà àjẹ́ àdúgbò nẹ́jọ ráńjọ̀ sáàfà súnà torí pé káwọn máa ń ké àfà yẹn náà wọ́n jọ ń ṣe bíbí àtẹ̀lẹ̀ ní ọlọ́wọ́ àlànà bíbí à ó súnmọ́ kan náà àwọn àfà wa ńlá ń bàdàn lódì pọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn kọ̀ bàbá wọn lọ ọmọ jẹun òkú mọ́ kọ̀ bá wọn ṣe gbogbo dáadáa wọn àlọ́mọ́lúdì àrànjú kí wọ́n bá ń káwọn ọmọ ní ẹ̀kọ́ wọ́n bá ń ṣe tọ́lọ́ wọ́n sì pawọ́pọ̀ wọ́n sì rán jẹ̀mú sáà fáyé wọ́n sì ọlọ́run lọ́la àfáà yẹn wọ́n fẹ́ ràn lé mọ̀ ní pé kán gbàgbé ẹ̀ kọ́mọ̀dé èèyàn wọn láyé kó bá rí báwọn tí ó ṣerú ké àwọn tí ó fún láwọn ìwòsàn súnmọ́ ẹni tí mo lálàáfíà padà wò àáfàá nú àwọn àáfàá kódà ọ̀kan náà àwọn àáfàá àwọn ìfẹ́ tí bá sọ́jú àwọn kan mọ̀ sí ọ̀rọ̀ yẹn ìkànnù wọn ọlọ́run ti kọ́ yẹpẹrẹ rẹ̀ rí náà tí lúùsì gbọ́rọ̀ rẹ̀ gbà kan ó dé ọ̀dọ̀ àwọn ẹranko ọlọ́pàá tó dé kìlọ̀ ogun ẹ̀bọ àwọn àbá eré ẹ̀ ti mọ̀ wọ́n ń bá àwọn babaláwo ṣe fún ajọ́mọ̀ ẹ̀ chẹ́ǹjì àwọn afọ olódù fa àwọn ló fọ ní káàtì ọmọ káàtì wọn táwọn afá tó jẹ́ lábì máa ràn wọ́n ràn bí àtẹ fáwẹ́ẹ̀lì báyìí wọ́n ti káwọn ọkọ̀ àjẹ̀nù sílẹ̀ àǹtú orúkọ àjẹ̀nù wọ́n ti láwọn ewé tí wọ́n jọ máa fúnra wọn àwọn owó ẹ̀yọ ọwọ́ sọ bẹ́ẹ̀ yìí lẹ́pọ̀ jù àwọn tí àwọn rẹ́rìn ní ẹ̀rọ ẹ̀tara yìí jẹ wà láyé àwọn alápọ̀ jù àwọn pásọ̀ níwájú wa àwọn ọmọ ìjọ pásọ̀ àwọn àfáàyàn oníjàlàbí àwọn ọmọ ìjọ wọn wá sọ́dọ̀ wa díẹ̀ nínú kristẹni ní lọ díẹ̀ nínú mùsùlùmí náà ní lọ ọlọ́run jáwọ̀ jẹ́ kan náà àwọn tí ò ní máa lọ bẹ lẹ́bọ ṣírùkù nífa kéèyàn máa fi ìsìláàmù kó sì jà sí pé íńtánálì nínú rẹ̀ nǹkan ní ìlọ́wọ́ àgbẹ̀ àáfàá ní látara aru àwọn ẹbọ yìí ńlọrọ Ọlọ́run tó ní pé kúlídì ìwúlẹ̀ bíi náà zàántóm ní dúnìlá láyémùlì kúnà mìkọ́là dárò tí ń fi sàmìwà wà láàfin ardi wà má làwọn fi ìmọ̀ọ́mí ṣíríkẹ́ wà má làwọn mínú mẹ́dọ̀ì wà látàǹfà òṣàfà àtúnyẹ̀dáwó ìlà àlìmọ̀ àbìlà sọ́rọ́tù sábà àyà twenty two dé twenty three sẹ́rí àyà lálá àyà ọlọ́run ní ọ̀wá ẹ sọ fún wọn sẹ́ ìrẹ́ ànábì sọ fún gbogbo ayé sọ fún àwọn tí tọlọ́run ọba tí ò tó jókòó sẹ́mi wọn yìí sọ fún wọn pé ó dé ọ̀nà bíi náà tó ń bí nílà àwọn bẹ́ẹ̀ ran kàn án lọ sọ́dọ̀ wọn lẹ́yìn ọlọ́run àwọn tẹ́ ń wárí fún lẹ́yìn ọlọ́run àwọn tẹ́ ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run àwọn tẹ́ ẹ sọ wípé àwọn náà lè láyé lẹ́yìn ọlọ́run ẹ wá sọ fún wọn wípé ẹ pè wọ́n kíní kan ló kọ́tà ń pè kíní kan ẹ pè wọ́n níjọ́ tí kíní kan ṣe kíní kan ẹ pè wọ́n níjọ́ tí kíní kan rèwà lè àṣà ẹ pè wọ́n ló kọ́ tẹ́ ẹ bá rí Yorùbá lẹ́nu pè wọ́n Haúsá ni ẹ pè wọ́n láyémúlì kú náà mìkọ́lá dárọ́ tí ọlọ́run yẹpẹrẹ wọn pọ̀ ọlọ́run ni wọ́n ní kápá wọ́n ní kọ́ńtró wọ́n ní darí lórí tó ṣe déédéé kí ni o dárọ̀ dárọ̀ ni tó kéré jù káfí àwọn àfáà máa fi wé ọmọ náà gún káfí wé èrà èrà gan ẹjá sọ pé èrà wọ́n ní kápá tó ṣe déédéé ọmọ náà gún èèrà nǹkan kékeré ní sánmà àbí lórí ilẹ̀ sẹ́ǹkẹ́ bá jẹ́ lágbára ó yẹ kó lè darí kíngdọ́ọ̀mù ẹ̀ kó ṣe kí ni òǹkọ́ pọ̀ ibi tẹ́ẹ̀tẹ̀ pé wọ́n lágbára wàhálà ìtọ́lọ̀ bá fẹ́ yẹpẹrẹ wọn tó bá ní kí kòkòrò kókó sí ẹ nímú kọ́ gba mú kọ́ lọ dúró sáà tẹ́ẹ̀tẹ̀ wàhálà ọlọ́ọ̀kẹ́ náà wọ àrùn gbogbo àwọn tó máa ń rò báwọn lágbára wọn lágbára kankan wàhálà ìwọn àlágbára ọ̀lẹ ni ẹ wo èrùn ẹ wo èrùn ìjàlọ àbí kí lámẹ́ pé sẹ́ẹ̀ mọ̀ pé wàhálà ó lè gba sọ́ọ̀dì president <laughs> ìjàlọ tí president ọwọ́ àwọn òun tí gbogbo àwọn ní fídíò ayé tó ti gbé fídíò sọ́dọ̀ president ibi president jókòó sí ọlọ́run sì dá natural ìjàlọ síbẹ̀ ìjàlọ kó sínú ṣòkòtò president hundred dúró níbi náà náà one fifty dúró bíi tán òsì fifty wọnú òdì lọ twenty wọnú nǹkan ọmọkùnrin rẹ lọ my my people what am I hey my people my people my people my people president onígbàsókò tó ń dì lójú gbogbo ayé tẹ́lẹ̀ president wọ́n kẹsàrí rọ́ọ̀ṣì ẹ̀wọ̀n náà lé mi. I know what I'm saying ah where are these aba president ọkẹ̀ ti kéde o yọkẹ̀ dẹ̀ tó ṣe drama wàhálà ìtafẹ́ mọ́ lọ́n sí kókóró èyí ò tó pọ̀ president kòkòrò ọ̀yà méjì péré ẹ kó sínú ẹ lọ dó mi orí ẹ bẹ̀ pé kí nǹkan wà níbẹ̀ kó sì máa rìn báyìí kó o yàn pé nǹkan rìn lórí ẹ báyìí kọ́ ọmọ ẹgbẹ́ orí tó fi lu orí pa kọ́ ọmọ ẹgbẹ́ imú tó yẹ ọ́ ojú kọ́ ọmọ rìn bí ẹyin ojú báyìí wà láì kọ́ ọmọ tọ́ ọmọ ojú báyìí tó dùn rẹ fi pọ́n kí lọ́lọ́run lè ṣe àwọn tọ́rọ̀ báwọn jẹ́ nǹkan ìtẹ́ ń pè wọ́n ọ̀sà ọbàtálá ṣàngó ògún ọya òkè ìbàdàn ọ̀ṣun òṣogbo òkè olúmọ òkè arẹmọ láyọ̀mùlì kú náà mi kọ́ làdára fi sàmáwáàtì wà láfi àrùn ọlọ́ọ̀kọ́ dá akọ sọ́mọ̀ wọn à ní kápá lórí nǹkan kan ní sọ́mọ̀ kódà nílẹ̀ tó yẹ kọ́lọ̀ kọ́ta kọ sọ́nà ní wípé tẹ́ ẹ bá ti ẹ̀ ń jọra ayé lójú lórí ilẹ̀ gan sí nǹkan nǹkan ta sọpọlọ yín ni ọya bọ́ sámà wà tá lè bọ́ sámà lọ wa àwọn táláwọ̀ ń lọ ní òṣùpá wọn àdé ní òṣùpá o kí mo sọ jẹ̀mọ́ wọn tó bẹ́ẹ̀ wọ́n jò ná òṣùpá kẹ́ẹ̀ wọ́n kẹ́rìn tìmẹ̀ díẹ̀ ní sánmà méje ní sánmà yìí wọ́n àdé sánmà alákọ̀ọ́kọ́ o wọ́n àdé à wọn àtò bẹ́ẹ̀ wọn ò jò náà kí ni jáàsì jè kí ni kan àáfà wọn ò jò náà kí lẹ fi ṣeré wọn kẹrin jìnnà díẹ̀ sẹ́yìn pé bàálù ẹ bá ti bo bàálù rí tí bàálù bá lo òkè ńgbà mi wàlẹ́ ọlọ́run tóbi sa àwọn èèyàn a sì àrọ́ lọ́ọ́ fi o ẹ wọ́n ní ìsìn tí bàálù bá lo òkè fúú. èyí àwọn ẹ̀rọ gbé bí ẹ fún tán bàálù ti wọnú kí ni o sánmọ̀ bàálù ọ̀wọ́ sánmọ̀ kankan ọlọ́run ni wọn ní kápá lórí nǹkan kan ní sánmọ̀ wà láfílẹ̀ ọ̀rùbí kódà ilẹ̀ ilẹ̀ tẹ́ tó lẹ́ wa ń gan ìkápá nǹkan mélòó la ní iná ń sọ àwọn àìsàn kan àìsàn síkà àìsàn lásà àìsàn ẹ̀bólà wà láìsàn ní kápá lórí ẹ̀ kí ní fa àwọn nǹkan wọ́n lékun ní fa lásà mo wá rẹ́rìn ní láwọn mínísítà kan lẹ́kọ̀ọ́ wọ́n wá ọjà mo ní ah, ẹ̀rọ ìṣiṣẹ́ ìjọ bí àṣàlà ti ní ká máa pa ikú sẹ́yìn pé bẹ́ẹ̀ nù àdìsí nínú àwọn ẹranko márùn tàbí ní a máa pa àlùfáàràtù eku àdébí ní a máa pe eku tẹ́lẹ̀ kọ̀yẹ́kẹ́kọ̀ọ́ ọmọ wà ní olè ṣùgbọ́n àlè pe run tán ní ẹ máa pa tẹ́ ẹ bá ń pa yóò lè máa ẹ lè pe kú tán ṣùgbọ́n àwọn ìlú kan lè gbìyànjú láyé tọ́jọ́ pé eku lè mọ̀sùn náà ló ti wọ́n àáfàá sí ọ̀run kéèyàn pe kú tán ni gbogbo orú àwọn ṣùgbọ́n àwọn ìlú bíi Nàìjíríà tọ́jẹ́ pé owó ilé ẹra nǹkan ìjọ ogun lásán iná próòbù ìjà fífi sí látijọ́ yìí tí wọ́n èèyàn díẹ̀ ìjọ tán bá bọ́ sórí ngóṣì ògbóǹde ìwé àlà bọ́yọ́ tó lẹ́ẹ̀dógún owó èèyàn gbé eléyìí ẹni bá a kẹ́ ara gé slice búrẹ́dì kan fún ẹ gbọ́ mi o ẹnìkan minister of finance òun darí gbogbo owó ẹnìkan akẹ̀kẹ́ slice búrẹ́dì fún pé ìwọ lọ fowó ilé ìwọ wà ní ìtajà security ẹ fi ra nǹkan ẹ̀jọ́ ogún nínú slice búrẹ́dì tó bá kẹ̀ fún níkéni o ẹyọ kan ẹjọ́ rẹ̀ ní olùpẹ́ yìí ẹni tí wọ́n ń darí odidi búrẹ́dì láńkọ́ ní wọ́n bá bọ́ sórí ngosi àbí madu eke àfà fẹ́yọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ni wọ́n èèwọ̀ òwe lé ìlú bíi nàìjíríà ti corruption wà eku ọmọ dààmú ni tó o bá pa tinú ilé rẹ àwọn inú ogbó tó yí ọká ń kọ́ tó o tó máa fẹ́ fún inú ogbó kí tó o bá sẹ́wọ̀n pé kú máa ń gbẹ́sà ta ló gbóko nínú wa sẹ́ẹ̀ mọ ìsà ẹ̀ tó máa pa àwọn eku ní òòsà náà eku wọn kò ní òòsà nígbà bá rí pẹ́ǹpá àwọn lórí ilẹ̀ wọ́n sì sàpamọ́ fún yín wọ́n sì máa bímọ wọ́n tún táwa náà lé bàbá dásìkò ìdí ọlọ́run mọ̀ ìṣọ́ ẹ̀ṣọ́ wa o ọlọ́run ni wọn àlágbára kankan o wà mọ́ làwú fi ìmọ̀ mi ṣíríkí wà mọ́ làwú mi ní um mìdọ̀ yìí ṣé wá rí gbogbo àwọn nǹkan tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́run yìí tá a ní wọn àníkàpá lórí nǹkan ọlọ́run fi yẹpẹrẹ gbogbo òòṣà àti gbogbo nǹkan táwọn èèyàn sílẹ̀ ọlọ́run wọn àlágbára kankan kò sí ẹnìkankan tí wọ́n lè mú lórogún pẹ̀lú ọlọ́run kò sẹ́ni náà tó wọ́ tiẹ̀ tó di sáàfù ẹ̀ pé kán mú lórogún pẹ̀lú ọlọ́run ẹ sì lọ́mọ kò sí tó irú fún wọn kò sẹ́ni tí ó kún wọn lọ́wọ́ sọ̀pọ̀tà ẹ̀pà kò sẹ́ni kankan tí ó ràn wọ́n lọ́wọ́ ọlọ́run nìkan lọ́ba tí ràn gbogbo ayé lọ́wọ́ ẹ tó wá máa omi tọ́rọ̀ wọn burú sí tọ́ba níjọ́ ògbédàlùkìyàmọ̀ látàfáwù ṣàfáà ìdàwù ìlàlùmọ́nì àdínàlà ẹnì kankan ò lè lọ plead kó intercede kéèyàn wá lọ bọ́lọ̀ pé ọlọ́run lágbájá mẹ́jọ ọwọ́ náà wọlá àtẹ̀lé ọláwo sẹ́yìn táwọn kan máa sọ ọ́nà pé tó bá di lọ́rùn àwọn ò di àgbàdo abẹ́ ìgbọ́rí ṣé wọ́n wàá di kéde o adìẹ yọ wàá sà wọn jẹ ṣé wọ́n bá ti á sà wọn jẹ ọlọ́run mọ̀sẹ̀ mi lẹ́yìn tí wọ́n dàgbàdo ń jọ náà o àwọn àgùntàn Israẹli àtàwọn gọ̀rọ̀gọ̀rọ̀ yìí náà ni wọ́n dàgbàdo o wọ́n ní sẹ́ ọwọ́ àṣà àwọn jẹ yọ kàn lọ pọ àwọn ni kù ó di náà àlùjẹ náà wọ́n sálùjẹ náà fẹ́ ní gádùn ṣé ò fẹ́ gbin àgbàdo ọlọ́mọgọ́ ìsìpẹ̀ ò lè wúlò lọ́rùn àyàfẹ́ ní tọ́lọ́run bá ṣe kí ni o tó bá yọ̀ ọ̀dà fún kọ́lọ̀kọ́lọ̀ àmì wa lójú àáfàá wa tó bẹ̀rẹ̀ ìran mi ah, ọlọ́ba ní sọ bàbá yìí lẹ́sàn-án rí bàbá yìí mí ni ọ̀rọ̀ ṣíríkù yìí pọ̀ bàbá ní tẹ́fẹ́ àrù àníwá òun òkùrọ̀ bàbá ní àwọn ọ̀ràn ṣíríkù míì tó ń bẹ tó fojú hàn tó hàn báyìí bàbá wa ń mú wá ṣíríkù ihtiyaz ṣíríkù ṣíyà ṣíríkù ìhánà ṣíríkù ṣàfáà ṣíríkù tààtìl àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí láàmú ẹgbẹ́yẹ̀wò wọn bá tó kò tí ẹ rí pàtó parí ṣíríkù lónìí báyìí ọsẹ ti ń bọ̀ àtún lè parí ẹ̀ torí pé bàbá ìrè nígbà àwọn yanjú ọrọ ṣíríkù tán ṣíríkù asgaru ọ̀nbẹ tá a sọ wọn ò sọ̀rọ̀ pọ̀ lórí òun ró méjì péré ṣíríkù jẹ ṣíríkù kọfíyù ró márùn péré náà sọrọ gbogbo èyí ó kírun yọ yóò máa lọ ájì yóò máa yọ sàkà yóò máa tìláwà yóò máa ṣe àṣkáwù yóò máa lọ wáàsì yóò sì rànà ọlọ kéde pé yóò wọlé yóò jáde o ẹbọ tó lè jẹ́ kára ná ilà àfa àtòjọ ọ̀pọ̀ lórí ẹ̀ àti kékeré àti ìtọpamọ ọlọmọdé àwọn òṣè kankan o ṣùgbọ́n èyí tó burú jù lẹbọ ńlá yìí mọjẹ máa mọ ọ̀ràn mọjẹ àfọ ọ̀ràn téèyàn bẹ́ẹ̀ lè ṣe é èyí ọ̀rà lọ náà ìlọ́jẹ́ kápá náà fásà tọ̀wé la bàbá yìí sọ̀rọ̀ ọ̀pọ̀ lórí ẹ̀ ọlọ́run làwa o mọ̀ sí wa lẹ́lẹ́bọ̀ ọlọ́run ọlọ́run ọlọ́run إلا بالله العلي العظيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته